ògo ni fún bàbá mímọ́ ògo ni fún ọmọ mímọ́ ògo ni fún ọlọ́run ẹ̀mí mímọ́. bí ó ti ara nǹkan ṣe ó ń bẹ nísìn bẹ́ẹ̀ ni ó sì ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. praise the lord. hallelujah. praise the lord. hallelujah. praise the living jesus. hallelujah. people of god we welcome you to another glorious Sunday service in the presence of the Lord. We thank God for this day, for the grace and privilege God has granted upon us to be amongst the living and to witness this glorious day. Join me wherever you are with a heart full of praise. Let us thank the Lord, for the Lord is good and his mercy endureth forever. Let us sing from our hymn book, CMS 500. Ojola, lọ́jọ́ tí mo yan ní This powerful song is for the elect, it's for the saints, for the children of God. Let us sing it with an open heart. And I pray the Holy Spirit will minister to you in the name of Jesus. Amen. Ojola, Lord. Ọjọ́ tí a olubala á olùgbàlà lọ́lọ́run mi. Ó yẹ kí ọkàn mi máa yọ̀ kó sì ròyìn iná lálẹ́ ọjọ́ ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù wá ẹ̀ṣẹ̀ mi nù. tí Jésù wá ẹ̀ṣẹ̀ mi nù. ó kọ́ mi ó kọ́ mi kí máa gbádùn. as you're listening to that song. Ẹ jẹ́ kí a gba ọkàn wa pọ̀ sí ọ̀dọ̀ rẹ̀. Ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù wọ̀ ṣe wà nù. Iṣẹ́ ìgbàlá parí náà mo di tolúwa mi. Iṣẹ́ ìgbàlá parí náà mo di tolúwa mi. lónìí. òun ló pè mí tí mo sì jẹ́ mo fayọ̀ jẹ́ ìpè mímọ́ náà ó ló pè mí olúwa. òun ló pè mí tí mo sì jẹ́ àmọ́ fayọ̀. iṣẹ́ mi lò ó kọ́ mi ó kọ́ mi kí máa gbà. the Lord wherever you are. Let us pray together this morning. Holy Spirit, come into my life. Holy Spirit, come into my life. Holy Spirit, come into my life. Open your mouth and begin to pray. Yes, Lord. Yes, Lord. Begin to pray. Begin to pray. Yes, Lord. Wá wọnú wa kó wá fún wa lágbára agbára tá wá yóò. ṣẹ́gun ó kì í ṣe ó kì í ṣe lérí rẹ̀ láì mú ó ṣe rántí ilé rírẹ̀ tó ṣe. ẹ̀mí mímọ́ wọnú mi láàárọ̀ yìí ẹ fún mi ní okun àti agbára ìlérí àti májẹ̀mú tí ẹ bá mi dá olúwa mú un ṣe kọ́kọ́ máa gbàdúrà location. Ìlérí la ìmúṣẹ rẹ̀ rántí ilé rírẹ̀ tó ṣe. mo tọ̀ wá láàárọ̀ Mo ti gbọ́ ìlérí láti ọdún púpọ̀ wá di àkókò yìí. Àkókò ìmúṣẹ tó máa mú ìlérí ayọ̀ mi ṣẹ máa bá kì í ṣe lérí rẹ̀ láì mú ó ṣe rántí ilé ìrẹ́ tó ṣe. ọlọ́run kì í ṣe ènìyàn tí ń fi ìlérí rẹ̀ jáfara bí àṣà wọn lòmíràn. olórí ẹgbẹ́ ti sọ fún Jósẹ́fù ó ní màá rántí rẹ̀ Jósẹ́fù náà sọ fún ní mi tó bá dáa fún ọ. <laughs> bíbélì kan kó dídí ọdún méjìlá fi gbàgbé Jósẹ́fù àwọn kan bẹ ní yàrá ìgbàgbé tí wọ́n sì ń gbọ́ òwe lọ́wọ́lọ́wọ́ ọ̀run fẹ́ rántí rẹ̀ máa bá ọlọ́run sọ olúwa rántí májẹ̀mú tí o bá mi dá rántí ìlérí rẹ tí o ṣe fún mi àkókò ìmúṣẹ tòwó kì í ṣe lérí rẹ láì mú mú rántí ìlérí rẹ tó ṣe Jésù olúwa wa àmín. Bàálùwà sọ nínú ọ̀rọ̀ Olúwa sọ mí di òmìnira. Ọ̀rọ̀ rẹ kó gbé mi wọ̀ láàárọ̀ yìí. Ọ̀rọ̀ rẹ kó sún mi lọ sí ìpele ògo. Ọ̀rọ̀ rẹ kó gbé mi lọ sí ibi gíga. Ọ̀rọ̀ rẹ kó paná ibi ayé rá ní ọ̀rọ̀ ayé mi. Gbogbo iná ti ayé dá ọ̀rọ̀ rẹ kó pa iná rẹ̀. Àkòtò tí wọ́n wà sílẹ̀ nípa ọ̀rọ̀ ó yẹ máa dín ọfà máa padà aṣọ àìsàn ó yá ẹ máa bọ̀ jóná rẹ kó sọ mí di alágbára. yes máa gbàdúrà. Báwo ló wá sọ̀rọ̀? wọnú ayé mi lọ. ọwọ́ olúwa o àkàbẹ̀ ọwọ́ ọ̀tún olúwa ni ẹgbẹ́gà ọwọ́ ọ̀tún olúwa ń ṣe agbára olúwa na ọwọ́ ọ̀tún rẹ̀ sínú ayé mi o ti kọ́ pé ìwọ yóò gbà mí nípa agbára ìgbàlà ọwọ́ ọ̀tún rẹ̀ ìgbàlà ọwọ́ ọ̀tún ọlọ́run ó yá gbà mí láàárọ̀ yìí ọwọ́ olúwa máa bọ̀ ọwọ́ rẹ ọlọ́wọ́ ńlá. yes máa gbàdúrà. ọwọ́ olúwa tó ń ṣiṣẹ́ agbára ìyanu lọ̀rọ̀ rẹ tó yí ayé mi padà orísun ìyè. Jésù tí kì í gbẹ ọwọ́ Olúwa ó ṣiṣẹ́ agbára lọ́wọ́ tó ẹ sókè ọwọ́ Olúwa máa bọ̀ ọwọ́ Olúwa máa bọ̀ yes yes yes yes ọwọ́ Olúwa máa bọ̀ ẹ dá iṣẹ́ ọwọ́ ayé dúró nínú ayé mi gbogbo iṣẹ́ ọ̀tá olúwa dáwọ́ rẹ̀ dúró gbogbo iṣẹ́ sátani ẹ dáwọ́ dúró gbogbo iṣẹ́ ibi olúwa jọ dáwọ́ dúró lọ́jọ́ tí a bá ti náwó agbára sí ayé ènìyàn gbogbo ọwọ́ káwọ́ tó ń ṣiṣẹ́ ìlòdì gbọ́dọ̀ dákẹ́jẹ́ wọ́n gbọ́dọ̀ dáwọ́ dúró owó olúwa tó ṣiṣẹ́ agbára ìyá. máa sọ̀rọ̀ sọ fún sátani kó dáwọ́ dúró ọwọ́ fẹ́ kojú ọwọ́ ọwọ́ ju ọwọ́ láàárọ̀ yìí sọ fún sátani kó dáwọ́ dúró èyí tó ṣe nínú ayé mi ó tó lórúkọ Jésù mo pàṣẹ fún ọ dáwọ́ dúró sátani dáwọ́ dúró lórúkọ Jésù mo pàṣẹ fún ọ dáwọ́ dúró Sátánì dáwọ́ dúró ọwọ́ Olúwa wá ayé mi Sátánì kò dáwọ́ dúró ó yá máa pàṣẹ <laughs> agbára tí ọwọ́ Olúwa wọlé wá oh yes máa pàṣẹ Sátánì kò dáwọ́ dúró fún Sátánì kò dáwọ́ dúró nínú iṣẹ́ mi sátani kò dáwọ́ dúró láyé ọmọ yẹn sátani kò dáwọ́ dúró nínú iṣẹ́ mínísítì yẹn sátani kò dáwọ́ dúró sọ fún sátani kò dáwọ́ dúró èyí tó ṣe nílé ayé mi ò tó lórúkọ Jésù mo pàṣẹ fún ọ dáwọ́ dúró sátani dáwọ́ dúró bá ní ipò àìsàn sátani ló ń ṣiṣẹ́ lọ́wọ́ gbọ́wọ́ lọ sí ibi tó ń dùn ọ́. I see healing in this house. I sense the spirit of healing. Àṣẹ ìmúláradá ló ń jáde yìí. Kí sátani dáwọ́ dúró lórí ayé mi o. Jẹ́ kí àìsàn dáwọ́ dúró, olúwa mo bẹ̀. Gbogbo ẹni tó ṣe bí ara ẹ̀ fún máa gbọ́wọ́ lọ síbi tó dùn ọ́ kí sátani dáwọ́ dúró lórí ayé mi o jẹ́ kí àìsàn dáwọ́ dúró olúwa mo bẹ̀. I see healing in the spirit. kí sátani dáwọ́ dúró lórí ayé mi o jẹ́ kí àìsàn dáwọ́ dúró olúwa mo bẹ̀. Jésù mi mo bẹ̀ ọ́, ẹ̀mí mímọ́ ni mo bẹ̀ ọ́. Kí Sátánì dáwọ́ dúró lórí ayé mi o. Jẹ́ kí àìsàn dáwọ́ dúró, Olúwa mo bẹ̀. Yes, gbàdúrà Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín agbára ẹ̀jẹ̀ jésù. àmín olúwa sọ̀kalẹ̀ sáárín wa. àmín jésù. ojú bẹ́ẹ̀ olúwa sọ̀kalẹ̀ sáárín wa. àmín jésù. agbára ọ̀run ó yá sọ̀kalẹ̀ sáárín wa. àmín jésù. agbára ìmúláradá agbára ìwòsàn ẹ sọ̀kalẹ̀ sáárín wa. àmín jésù. agbára tí ń já ìdè tí ń tú ìdè ẹ sọ̀kalẹ̀ sáárín wa. àmín jésù. olúwa gbé ara rẹ ga láàárọ̀ yìí. àmín jésù. ju gbogbo òrìṣà lọ a orúkọ rẹ ga a ọ̀rọ̀ rẹ ga olúwa gbé ara rẹ ga láàárọ̀. bàbá mi o apá aláṣẹ lórúkọ yín láàárọ̀ yìí bàbá rí agbára kí agbára tó ń fi ìyà jẹ ayé àwọn ènìyàn ó yẹ kó máa ṣíwọ́ iṣẹ́. àmín jésù kristi. ọwọ́ tó olúwa ni ẹgbẹ́gà ọwọ́ tó olúwa ń ṣe agbára olúwa ó sọ bẹ́ẹ̀ yìí ó gbà wá nípa agbára ìgbàlá ọwọ́ ọ̀tún yín torí pé àwọn kan gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àwọn mìíràn sì gbẹ́kẹ̀lé ẹṣin ṣùgbọ́n ẹ̀yin nìkan ni ìgbẹ́kẹ̀lé wa ẹ̀yin níbi ìsádi wa ìrànlọ́wọ́ wa ní ìgbà ìpọ́njú ẹ̀yin ni àpáta ìsádi èyí ni àbáta ayérayé láàárọ̀ yìí ó yà ṣe bí olúwa ṣe bí olúwa ṣe bí gbogbo àwọn tí a ti sún tí a ti há tí wọ́n ti sún kan ògiri tí wọ́n ò rí bí yẹ sí ó yá nítorí ọ̀rọ̀ rẹ ọlọ́run dìde láàárọ̀ yìí. ọwọ́ aninilára ó jáde nínú ayé ọwọ́ tí ń pa ènìyàn ní ara ó jáde ní àyànmọ́ rẹ̀ láti òní lọ ó yá lọ gbé ìgbé ayé rọ̀ ọkàn rẹ̀ á balẹ̀ nípa ọ̀rọ̀ rẹ láàárọ̀ yìí bíbélì ni ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn ní ara dá ó gbà wọ́n kúrò nínú ìparun bàbá rí àwọn tó ń bẹ ní abẹ́ ìgbèkùn àìsàn ọ̀rọ̀ ìmúláradá ó jáde sí ọ láàárọ̀ receive your healing Amen. in the name of Jesus Amen. nípa ọ̀rọ̀ yìí jẹ́ ká gba òmìnira Jésù Olúwa wa. Àmín àmín àmín lórúkọ Jésù. fàdúrà yìí wọ́n ní pò padà o. ra ìgbà padà fún wọn. fàdúrà ìwọ nípò padà ra ìgbà padà fún wọn. The Lord is telling me this morning as I see my vision, there are some people that are dying in their spirit. kì í ṣe àìsàn ojúkojú olúwa ni wọ́n kú lọ nínú ẹ̀mí wọ́n ń ṣe àìsàn nínú ẹ̀mí sátani ti gba ọkàn wọn ó sì ní wọn lára a di òkú nínú ẹ̀mí fàdúrà yí wọn nípò padà ra ìgbà padà fún wọn ra ìgbà padà fún wọn. ìgbà padà fún wọn ra ìgbà padà ó yá fàdúrà ìwọ nípò padà ra ìgbà padà fún wọn. wọ́n ti gbàgbọ́ rẹ ní ìgbà kan ṣùgbọ́n báyìí irúgbìn tó sèso ní ìgbà kan rí èso ti fún gbà ẹ̀gún ti fún gbà àníyàn ti fún gbà ìṣòro ti fún gbà ìdàgbàdúrà yìí wọ́n ní kò padà ó èlé ra ìgbà padà fún wọn. ìgbẹ̀yìn ayé wọn mẹ́jọ dàbí ti sọ́ọ̀lù ọba fàdúrà yìí wọ́n ní kò padà ó ra ìgbà padà fún wọn olúwa gbogbo àwọn tí wọ́n ṣe àìsàn nínú ẹ̀mí those that are sick spiritually mo fi iná jú ẹ̀mí rẹ láàárọ̀ yìí iná ọlọ́run ó wọnú ayé rẹ lọ iná ọlọ́run bí ọ̀dìdì rẹ in the name of Jesus adúpẹ́ ní ọwọ́ ọlọ́run wa ọba tó ní wá tó ní ẹ̀mí wa ọlọ́run ẹ̀mí gbogbo ènìyàn adúpẹ́ fún oore ọ̀fẹ́ ṣe àrígbá yìí kì í ṣe ipá àbí agbára wa o ṣùgbọ́n wọn ọlọ́run nínú àánú rẹ̀ ó dá èmi àti wọn sí ó mú wa la àwọn ògbólógbò ọjọ́ wọ̀nyí kọjá kò ní fún orúkọ ọlọ́run ní òkú. máa wà nínú ìwé orin tí a kà lẹ́ẹ̀kan ọjọ́ ńlá lọ́jọ́ tí mo yàn olúwa ń bá mi sọ̀rọ̀ nínú orin yìí. mo ṣàkíyèsí àwọn kankan nínú àwọn ènìyàn tí wọ́n pera wọn ní kírísítẹ́nì onígbàgbọ́ òde ìwòyí mo fẹ́ pàkíyèsí wa sí kankan ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ iṣẹ́ tí a gbà orin sí onìkan ní má ṣe ṣayọ̀ ni èyí kò ṣòro fọmọráyé láti má sọ kí ló kọ má ṣe ṣayọ̀ ni èyí kò ṣòro fọmúráyé láti máa sọ. má ṣe onígbàgbọ́ èyí kò ṣòro fọmọráyé láti máa sọ àá má ṣe sáyọ ní èyí kò ṣòro fọmọráyé láti máa sọ. ṣùgbọ́n wọ́n dé sáyọ́ nìí wọ́n ń sá kiri torí iṣẹ́ ọwọ́ wọn kò papọ̀ mọ́ tiwa. wọ́n dé Sáyọ̀ ni wọ́n ń sá kiri iṣẹ́ ọwọ́ wọn kò dàpọ̀ mọ́ tiwa má ṣe Sáyọ̀ ni má ṣe Sáyọ̀ ni èyí kò ṣòro fọmọ ayé láti máa sọ. gbọ́wọ́ lé orí rẹ̀ ẹ̀ máa ṣe bó o bá gbàgbọ́ rí ó bẹ́tà ju pé kó gbàgbọ́ kí ìgbàgbọ́ bá yí ọ. orí mi gbé mi káyé má sọ mí dárípò ṣe bàbá. Peter gbọ́ gbọ́ wọlé orí rẹ. orí mi gbé mi káyé má sọ mí dárípò ṣe bàbá nebukadnezari ìjọba ní àwọn ìgbà kan ó padà di àrípọ̀ṣe fún ayé nígbà tí ọlọ́run sọ di ẹranko fún ọjọ́ méje ọdún méje sàn orí mi gbé mi káyé máa sọ mi dárí pọ̀ṣe bàbá ọ̀pẹ̀ dáhùn gbàgbọ́ láyé síbẹ̀síbẹ̀ ìgbàgbọ́ òye wọn orí mi gbé mi káyé máa sọ mi mo ṣe bàbá máa gbàdúrà orí mi gbé mi má jẹ́ káyé kò ṣe sí mi wọ́n ti mọ ọlọ́run ní ìgbà kan rí sọ́ọ̀lù fi ìgbà kan mọ ọlọ́run ṣùgbọ́n ìgbẹ̀yìn ayé rẹ̀ ó padà bá àwọn abókùn sọ̀rọ̀ jẹun ayé rí kò ṣe olúwa má jẹ́ kí ọ̀rọ̀ mi kó di àríkòṣe orí mi gbé mi káyé má sọ mi dárí kò ṣe bàbá ọ̀pẹ̀ dáhùn gbàgbọ́ láyé síbẹ̀síbẹ̀ ìgbàgbọ́ kò yé wọn orí mi gbé mi káyé má sọ mí lórí kò ṣe bàbá. ọ̀pẹ̀ dáhùn jọ́sìn síbẹ̀ wọn kò mọ̀nà ọlọ́run orí mi gbé mi káyé má sọ mí lórí kò ṣe bàbá ọ̀pọ̀ ló ń jọ́sìn lójoojúmọ́ sà síbẹ̀ wọn ò mọ̀ ọ̀nà ọlọ́run. wọ́n ní ọmọ kékeré kan wọ́n ń porúkọ ẹ̀ ní àníṣà. gbogbo ìgbà tí n bá ti ń gbé àwọn ọmọ mi lọ skul ọmọ asokun pé òun náà fẹ́ lọ skul sà. ọjọ́ kan ìgbà tó di ọdún yìí mo ti ṣe fídíò ẹ̀ mo fi sí Facebook. ajílàárọ̀ ká tó jí ká wẹ̀ fáwọn tó kù àníṣà náà ti wẹ̀ ó ti múra ó ti gbé skul báàgì fake kan pọ̀ lónà ló ń fẹ́ lọ skul ó tí ì tẹ́ni máa lọ skul gbogbo tó wà lọ́kàn ẹ̀ ni pé bọ́n ṣe ń lọ skul yẹn ibẹ̀ máa ń dùn ó sun ẹkún lọ́jọ́ yẹn àjọ lọ ṣùgbọ́n nígbà ọlọ́run máa ṣe ó dàgbà díẹ̀ sí ó wá bẹ̀rẹ̀ skul the first day I took her to school bá a ṣe dé skul ẹbí wípé kí ló sọ. So? ó ní i want to go and swing torí bó ṣe ń dé school yẹn ohun tójú ẹ kọ́kọ́ rí ni swing ó rò pé ká lọ school ká lọ gun jingle over ká lọ swing nǹkan tí ó jẹ́ school nìyẹn ibi tí ọ̀pọ̀ ẹ̀ kọ́kọ́ lọ nìyẹn wọ́n sọ pé àwẹ̀ tó bá ń bọ̀ ní school àsìkò wà fún swing gbogbo àsìkò tó wà fún swing yìí ó lè má tó thirty minutes tá a máa ń pè ní break time gbogbo yòókù ìwé la fi ń kà sáà that broke her down she was confused and she was crying torí pé ojú tó fi ń wọ skúsà ojú jangirova ojú swing ojú ká lọ ṣeré ká sáré ojú tó fi wọ skú ni ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ojú wo lẹ fi ń wo ìgbàgbọ́ kan ọ̀pọ̀ àwọn tí a pè sínú iṣẹ́ ìgbàgbọ́ yìí tí wọ́n pe orí kírísítẹ́nì ọ̀tọ̀ lójú tí wọ́n fi ń wò ó ọ̀tọ̀ ni ohun tí ìgbàgbọ́ jẹ́ ọláṣẹ́má kọrin kan pé bàbá po ní ìgbàgbọ́ ayé á jẹ́ ohun tá a pè ní ìgbàgbọ́ ayé ò bàbá po ní ìgbàgbọ́ ayé á jẹ́ ohun tá a pè ní ìgbàgbọ́ ayé ò ayé ọmọ bàbá bò nígbàgbọ́ ayé ajẹ́ òòtà pé nígbàgbọ́ ayé ọmọ. lọ́jọ́ tí ìwọ náà gbàgbọ́ ìjọ mọ tí a ń pè ní ìgbàgbọ́ ǹjẹ́ ìgbàgbọ́ yí ọ. by definition a kọ́ ní April eleven pé ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìísí ohun tí a kò rí ní ìgbà tí onígbàgbọ́ wá dúró títí tó gbàdúrà tí kò rí èsì ayọ̀ ìjẹ́ kò tí ì padà tó aláwo lọ. ìjẹ́ qualify láti jẹ́ orúkọ tí a ń pè ní onígbàgbọ́ gan. àpẹẹrẹ wa ní onígbàgbọ́ but we forget the definition of faith itself. ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí. And when you wait upon the Lord for fifteen years tí Ọlọ́run ò tí ì dé ìjẹ́ ò tí ì gbà lọ́gùn mìíràn. Ohun tí a ń pè ní ìgbàgbọ́ kò yí ọ. Ohun tí a ń pè ní ìgbàgbọ́ ò tí ì súnmọ́ rárá. Ọ̀pọ̀lọpọ̀ ní ìrètí falẹ̀ fún báyìí wọ́n ti tọ̀ Ọlọ́run mìíràn lẹ́yìn. lọ́jọ́ tá a pè ọ́ ó ní ti ọlọ́run retí ní ọ̀dọ̀ rẹ sà gbogbo wa ilá ní ọmọ ọjọ́ mi kan máa ń bá mi sọ̀rọ̀ ní ìgbà mìíràn tí bá sọ fún pé ṣe bá ní alàgbà o ọlọ́run ò pè mí ṣùgbọ́n mo fẹ́ kan sà ìjẹ́ ọ̀run tí wọlé nífẹ̀ẹ́ mi ń lọ ó yàtọ̀ sí ọ̀run ń ṣiṣẹ́ fún ọ̀run kan náà la ohun ìwọ náà ní ẹ̀tọ́ láti ṣe. It is required of you to win souls for the kingdom. If not, ó ṣe ṣe kó padà jẹ̀bi ní ọ̀run tó bá délé. Èyí ni mo fẹ́ rán létí ní àárọ̀ yìí. Daniel chapter eleven verse thirty-two. Olúwa ní kí n rán létí ìdí tí a fi pè ọ́. Èyí tí èmi àti ìwọ fi ń lanu tí a ń kọ ọjọ́ ńlá lọ́jọ́ tí mo yàn. The day you choose to follow Christ, I surrender all o ti commit and there is something expected of you as a child of God. yes. àti bí àwọn tí ṣe burú sí máa jẹ́ mọ́ Daniel eleven thirty two. ni yóò fi ọ̀rọ̀ ìpọ́nni mú sọtẹ̀. yes ṣùgbọ́n àwọn ènìyàn tí ó mọ ọlọ́run. àwọn tí ó mọ ọlọ́run wọn. wọn yóò mú ọkàn le. wọn yóò mú ọkàn le. wọ́n sì máa ṣe iṣẹ́ agbára. ó ti tó those that know their God read it in English. I searched. As do wickedness against covenant. Yes. Shall he corrupt by flattery. Uh-huh. But the people that do know their God. Those that know their God. Shall be strong. They shall be strong. And do exploit. They will do exploit. Amen. Amen. Are you doing exploit? That is the question to you. Ǹjẹ́ òun ṣe ṣe agbára? Mo pe àkọlé ìwàásù yìí ní doing exploit. Ṣíṣe iṣẹ́ agbára. Iṣẹ́ yìí ni pè mí àti ìwọ sí. kémi àti wọn kó lè jèrè ọkàn fún ìjọba Kristi orí tí a kọ ẹ sọ pé ọjọ́ ńlá lọ́jọ́ tí mo yàn olùgbàlà ní Ọlọ́run mi ó yẹ kí ọkàn mi máa yọ̀ kó sì ro èyí náà kalẹ̀ èyí wo ló fẹ́ rò kalẹ̀ èyí rere. You need to tell people around you that the Lord is good. You need to take the gospel of faith to the Gentiles that the Lord is good. Ó ki kí ọkàn mi máa yọ̀ kó sì ro ìyìn náà dalẹ̀. Ìyìn wo ló fẹ́ rò dalẹ̀? Ìyìn rere Jésù. Ìyìn rere Jésù ló fẹ́ rò di alẹ́. Kì í ṣe ilẹ̀ tó mọ́ sọ tó bá sọ pé kó ro ìyìn náà dalẹ̀ till you die. olo ló ń jẹ́ ká ro ìyìn náà dalẹ̀. Ó yẹ mi máa yọ̀. kó sì ro ìhìn náà dalẹ̀ ó ní ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù wọ ẹ̀ṣẹ̀ mi nù ó kọ́ mi kí n máa gbàdúrà kí n máa ṣọ́ra kí n sì máa yọ̀ ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù wọ ẹ̀ṣẹ̀ mi nù God refined your life for a reason that you might be a source of refinery for others. refinery máa ń refine ní crude oil ni àwa sọ ní petrol àbí bẹ́ẹ̀ kọ́ so gbàtọ́lọ́ ti refine ìwọ́gbọ́n ó ti di refinery láti tún refine àwọn kan àwọn refinery kan wà Nàìjíríà tó ti liquidate báyìí why wọn ò refine kankan mọ́ wọ́n ti wó ṣé ayé ẹ̀ ò tí ì dàbí kan nínú àwọn refinery yẹn báyìí because you are not refining anybody o ò ṣe iṣẹ́ o you are not making export you are called to Christianity to do exploits. Don't just be a Christian to save yourself. Don't just be a Christian to save just your household. You are sent to the world. Ó ní mo rán yín lọ sáàrin ọ̀dọ́ àgùntàn àti ìkòkò. Mo rán yín jáde. You are sent. The day you receive Christ, you have received the calling. There is a mandate upon you that you must do exploit for the kingdom of God. Amen. Amen. Now, only ní iṣẹ́ ìgbàlá parí ná. Mo di ti Olúwa mi lónìí kí ni túmọ̀ ẹ̀? Ìní pé gbogbo struggle kí Jésù lè fún wa ní ìgbàlá. Ó lọ bá ikú jà, ó lọ ilẹ̀, ó sọ̀kalẹ̀ rẹ̀ kò Ní ọjọ́ mẹ́ta, ó jà ó jíǹde kúrò nínú ìsànkú ó re òkè ọ̀run ó jókòó lọ́wọ́ tí bàbá Elédùmarè iṣẹ́ ìgbàlà ń sọ iṣẹ́ yẹn ti parí he has completed the work just because you and I might be saved so by the time we realize it our di tiẹ̀ iṣẹ́ ìgbàlà parí ná mo di ti olúwa mi lónìí then he called ó ní òun ló pè mí tí mo sì jẹ́ mo ń fa ayọ̀ jẹ́ ìpè mímọ́ náà báwo la ṣe fẹ́ mọ̀ pé o fi ayọ̀ jẹ́ ìpè mímọ́ náà ṣé o fa ayọ̀ jẹ́ ìpè mímọ́ náà ni wọ́n pe aago ẹ̀ tó gbé kí àsìkò chọ́ọ̀chì tó ìjó tiẹ̀ yẹ ká pè é pé àsìkò chọ́ọ̀chì tó àtẹ̀lé lọ gbogbo ènìyàn kan ní kí tí bá tún gbórin yẹn lẹ́nu ẹ̀ pé ẹ òun ló pè mí tí mo sì jẹ́ mo fayọ̀ jẹ́ pè mí ìpè wo ló jẹ́ ask yourself ó pè ẹ́ ó sì jẹ́ ibo ló ti jẹ́ ìjà ìgbà tó ń jẹ́ ayọ̀ ló fi jẹ́ a lot of you go to church reluctantly kí Pastor má bàa bínú ká má bàa rí tèmi sọ lẹ́lòmíì ṣe lọ church ó fàyọ̀ jẹ́ ìpè mímọ́ náà. and the moment tó ti your jẹ́ ìpè mímọ́ náà òun abuse ọjọ́ ńlá èyí tí àwọ̀ ẹ̀ṣẹ̀ nu that means pé you are like an antichrist ó ń tako ìrere Jésù and if you are not for him it's rather you are against him so a lot of Christians are against God because they are not doing that which the Lord wishes they are not doing that which the Lord expects of them ẹ̀jẹ̀ mímọ́ yìí ni mo jẹ́ fún ẹni tó yẹ láti fẹ́ràn ìjọ mo kí wọn náà máa fẹ́ràn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lọ́jọ́ yẹn ee I will not go back mi ní padà ah n tó bá mú mi sẹ́jẹ̀ sùn ee ayé ó máa mú mi padà sí Egypt má jẹ́ rí o ó dẹ̀ bá wọn kọ́ ṣùgbọ́n òye bàbá yẹn pè ẹ̀jẹ̀ mímọ́ yìí ni mo jẹ́ fún ẹni tó yẹ láti fẹ́ràn. kí bí àti bí ní your Christian life must glorify God the fact that you are born again you are a Christian your life must glorify God you must bring something back in return to your Creator if not oh, in ní rí léwọ̀ ní ìkẹyìn arán ọ you were saved for a reason. You were called for a reason. One of the greatest reasons behind your existence is for you to bring back glory and honor to the Lord that has called you. One of the greatest reasons why you are still sleeping and waking up, God wants you to make exploits for Him. Kill ló ṣe fún Lord. kí ni ò ń ṣe fún ọlọ́run bí ènìyàn bá ra ajá sà bí ajá yẹn bá ń dàgbà tó ń jẹun tó pọ̀ tí ò gbó kí lẹ́nu pọ̀ lórí ẹ̀rí ṣe fún bí ènìyàn bá ra ajá ajá yẹn dẹ̀ wà nínú compound títí tí o lè fi wọlé ajá yóò dùn lè lọ ajá ò dùn ó ṣà ń jẹun kí lẹ́nu pẹ́ tó ní ajá yẹn máa ṣe. Don't be a toothless bulldog that can only bark but not bite. A lot of Christians today will make exploits, and God is not happy. Inú Ọlọ́run kò dùn sí bí a ṣe ń ṣe iṣẹ́ ìránṣẹ́ wa. Inú Ọlọ́run kò dùn sí ohun tí àwa rò pé à ń ṣe tí a pè ní ìrere. Ìjọ tí a rò pé a gbé kalẹ̀, inú Ọlọ́run ò dùn because we are not making exploits. We are not reaching out to the people that needs to hear us. Amen, somebody. Amen. If you are not making exploit, oh, Muno, I don't understand. And <clears throat> where would the liar expect exploit from? It is not the pastors alone. The choir master, you need to make exploit. The ushers, you need to make exploit. The prophet and prophetess, you need to make exploit. The apostles, evangelists, Teachers, you need to make expert. Members of the church, ẹnìkan ní ordinary member ló and just ń jẹ́ ordinary member. No such thing. You are a member of the body of Christ. Christ. There is no such thing as ordinary member. Esa, ẹ wò mí náà, ìjà rí ara mi kan useless. Ìwọ jẹ́ kí n fi plier mú èékánná yìí kí n fayọ. Ṣùgbọ́n èékánná yìí tó ní nǹkan tó ń ṣe lára ni. Ẹ̀sà èékánná wọ̀nyí tó ní nǹkan kan tó ń ṣe. but I fi we kò wúlò ẹ jẹ́ ká fi pliers sí ká fàyọ náà ah, wàá wá mọ nǹkan tó jẹ́ pain there is no such thing as an ordinary member you are a useful vessel in the church of God don't make yourself useless. Don't make yourself redundant in the presence of God. If you are not working, if you are not reaching out, if you are not making exploits, you are a useless Christian. And if I say I'm a useless Christian, kí wọ́n náwó ó dẹ̀ ní náwó o. Meanwhile, you are one of them. By your fruits, we begin to see you as a useless Christian. By your fruits, we begin to see you as a Christian that makes no impact in life, in the lives of others. When your life is not touching lives, you are as good as useless. When you are not ministering to the souls that need to hear Christ, You are as good as useless. Your Christian life and your Christian values has no meaning if you are not making exploit. Lẹ́yìn tí o ti gba Jésù, lẹ́yìn tí o ti mọ Jésù, hey, wọ́n ṣe. Ìjọ ń tan ìmọ́lẹ̀ Jésù fún àwọn ènìyàn rí. Àwọn tó wà nínú òkùnkùn, ipa wo ló ń kó láti tọ̀ mọ́lẹ̀ fún un? a yàn èmi àti ìwọ láti jèrè Colossians one twelve a yàn wá láti jèrè sínú agbo ìgbàlà the moment you have been called Colossians one twelve ó ní ká máa dúpẹ́ lọ́wọ́ bàbá ẹni tí ó kà wáyà láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀ ẹ̀sà ogún ayérayé yìí a wáyà ní by grace it is not that we merit it And the fact that we do not merit it, we were counted worthy by grace. You must be ready to walk so that you don't lose it. Yes. Kí ẹ máa dúpẹ́ lọ́wọ́ bàbá. Uh-huh. Ẹni tó mú ayé láti jẹ alábàápín nínú òkú. Ẹni tó fi orí ọ̀fẹ́ rẹ̀ kàwáyé láti jẹ alábàápín. Nínú nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. ẹni tó gbà wá kó lọ́wọ́ agbára òkùnkùn. ní ìgbà kan ní agbára òkùnkùn ló ń ṣàkóso ayé mi àti ìwọ ọlọ́run gbà èmi àti ìwọ kúrò lábẹ́ agbára òkùnkùn tó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́. ó ṣí wa nípò kúrò nínú òkùnkùn sínú ìjọba ìmọ́lẹ̀ àyànfẹ́ ọmọ rẹ̀. nínú ẹni tá a wà ní ìdáǹdè. nínú ẹni tá a wà ní ìdáǹdè èyí ni nínú jésù. nípa ẹ̀jẹ̀ rẹ̀. nípa ẹ̀jẹ̀ jésù ni a ah. gba ìdáǹdè. àní ìdáríjì ẹ̀ṣẹ̀. oh yes. ẹni tí í ṣe àwòrán ọlọ́run. ọlọ́run tí a kò rí. ẹni tí ń ṣàwòrán ẹni tí a kò rí. àkọ́bí gbogbo ẹ̀dá. àkọ́bí gbogbo ẹ̀dá. nítorí nínú rẹ̀ ni a ti dáhùn gbogbo. bẹ́ẹ̀ni òun ti ń bẹ ní ọ̀run. lẹ́yìn ìgbà tí a ti ka èmi àti ìwọ gẹ́gẹ́ bí ajogun Kristi gẹ́gẹ́ bí ajogun ìgbàlà ìjẹ́ a ò há ní tan ìmọ́lẹ̀ yìí bí. báwo ni ẹ ṣe ń fi ìmọ́lẹ̀ yìí hàn fún àwọn ènìyàn o ti ka ní májú pé kò sẹ́ni tó tan fìtílà tó gbé sí abẹ́ tébù but ṣé abẹ́ tébù kọ́ ni fìtílà ẹ̀ wà báyìí. When last have you won a soul? let this make you cry this morning. bó bá jẹ́ nǹkan kan tó let your mind be convicted when last have I won a soul for his kingdom. inú mi dùn torí ẹlẹ́ṣẹ̀ kan tó ronú pìwàdà o. mo láyọ̀ lórí ẹlẹ́ṣẹ̀ kan tó gba ìdáríjì o ẹ̀sà pé èèyàn bá ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run tí ò bá múnú ọlọ́run dùn sọ́lọ́ máa ṣe but ṣó mọ̀ pé tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọlọ́run tó bá kọ́kọ́ múnú ọlọ́run dùn láì tí ì béèrè ọlọ́run á lè ṣe fún ẹ but one of the greatest things tó lè múnú ọlọ́run dùn pé do exploit rich there are thousands millions of people out there that needs to be talked to true exploit inú ọlọ́run dùn sábẹ́ ẹlẹ́sìn kan bá ronú padà why don't you be that vessel tó máa yí ẹlẹ́sìn kan padà kí inú ọlọ́run wá dùn tí inú ọlọ́run bá wá dùn sí ọ wá wo tí ọlọ́run máa ṣe ogbon tó sọ ni ó ní èmi kì yóò pè ọ́ ní ìkọ̀sílẹ̀ mọ́ èmi yóò pè ọ́ ní fcba àti ilẹ̀ rẹ ní beulah nítorí inú ọlọ́run dùn sí ọ. So when God is rejoicing and happy about you and your antecedents, there is no prayer you pray that will not be answered. But ìwọ tí a dá láti múnú Ọlọ́run dùn, ó bẹ̀rẹ̀ sí ń hùwà wèrè lórí ilẹ̀ ayé. Ìwọ ni iyọ̀ ayé ṣùgbọ́n iyọ̀ ẹ ti dògbò báyìí because o ò ṣe iṣẹ́ tí a pè ọ́ sí. Ọjọ́ tá a pè ọ́ àti fi kọrin. Ẹ̀jẹ̀ mímọ́ yìí ló jẹ́ fún ẹni tí ó yẹ láti fẹ́ràn hospital five one. I'm reminding you that by the time you die you will understand better what I'm telling you. lórúkọ Jésù ò ní jẹ́ ajọ́rùnmọ òtítọ́. àmín Jésù. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń lọ sínú iná tí wọ́n dẹ̀ ń wọ aṣọ funfun tí wọ́n dẹ̀ jẹ́ pastors why because they are not doing exploits ọlọ́pàá àgbà ìjọ ni ò ní bá ilé wọn ò ní rílé wọ̀ torí pé wọn wọn kàn jókòó sínú pẹpẹ ni wọn dẹ̀ lọ́rìn tí náà tó ẹnìwọ̀n jì sọ̀rọ̀ díẹ̀. àwọn àgbà tí ń bẹ láàrin yín. àwọn àgbààgbà tí ń bẹ láàrin yín ni mo bẹ̀. ni mo bẹ̀ èmi tí ṣe alàgbà bí ẹ̀yin. èmi ẹni tí ṣe alàgbà bí ẹ̀yin. àtẹlẹ́rìí ìyá kristi. ẹlẹ́rìí ìyá kristi. àtàlábàápín nínú ògo tó fi hàn. alábàápín ìpè ọ̀run àti ògo tí a ó fi hàn ẹ máa tọ́jú àgbo ọlọ́run tí ń bẹ láàrin yín. ẹ máa tọ́jú àgbo ọlọ́run tí ń bẹ láàrin yín. ẹ máa bójú tó. àwọn ọmọ ọlọ́run tó wà láàrin yín ẹ máa tọ́jú wọn ẹ máa bójú tó wọn sà. kì í ṣàfipáṣe. kì í ṣàfipáṣe o bí kò ṣe tìfẹ́tìfẹ́ kàwé dáadáa. bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ èrè ìjẹkújẹ. kì í ṣe bí ọ̀rọ̀ èrè ìjẹkújẹ. ṣùgbọ́n tọkàntọkàn. yes bẹ́ẹ̀ ni kì í ṣe bí ẹni tó ń lo agbára lórí ìjọ ṣùgbọ́n kí ẹ ṣe ara yín ní àpẹẹrẹ fún agbo. ẹ ṣe ara yín ní àpẹẹrẹ fún agbo ẹsà alàgbà ìjà lè fi ọ ṣe àpẹẹrẹ fún agbo. Hmm. ó gbọ́ tí Peter sọ ó ní ẹ ṣe yín ní àpẹẹrẹ fún agbo that is a topic tí bá fẹ́ tókì topic yẹn nìkan ẹ ṣe ara yín ní àpẹẹrẹ fún make yourself an example to the congregation àǹtí wòlíì eyelashes yẹ ogun láti bí ilé Sokoto báwo ló ṣe jẹ́ àpẹẹrẹ fẹ́ẹ́gbó. mo lọ ṣọ́ọ̀ṣì kan sà wọ́n ní kí wọ́n ṣe àríyá àwọn àlórí eyelashes wọn ó fẹ́ gùn tó eyelashes àlórí ogun. then èékánná àlórí bàtí mo rí èékánná àlórí ó gùn wọ́n tún wá ṣe bí ṣómṣó báyìí la lórí ṣe pàtẹ́wọ́ bàbá sọmídà pàṣẹ apàṣẹ kìtẹ bàbá sọmídà pàṣẹ alórí nìyẹn ẹjọ́ báwo lẹbi Ọlọ́run ṣe fẹ́ sọ̀kalẹ̀. adé sórí ìkọlọ you are a Jezebel before him Ọlọ́run bójú wọlẹ̀ ó dẹ̀ wo àwọn Jezebel àti àwọn ọmọ ẹ̀. a ti sọ ọ̀ṣọ́ wa di ọ̀ṣọ́ òde ohun tí a kó importance lé lórí Ọlọ́run ò fẹ́ ohun tó important a ò tiẹ̀ bí wò rárá a ò bẹ̀bẹ̀ wò ṣe ara yín ní àpẹẹrẹ fún àgbo. bẹ́ẹ̀ ló mi bá wọ aṣọ àdúrà báyìí gbogbo cleavage ẹ̀ ni wàá máa wò ta tó bá dẹ̀ tó bá ń wí ọ̀ràn ṣùgbọ́n wọ́n mọ ibi tí wọ́n ń rìn sí òótọ́ ni o ti rójú olóró sí wọ́n mọ ibi tí wọ́n jẹ̀ sí Make yourself an example to the congregation. Be modest in your dressing, be modest in your character. Káwọn èèyàn rí ẹ kí pé èyí yìí ìrísí ọmọ Ọlọ́run ni. Káwé díẹ̀ kí n lọlé. Nígbà tí olórí aṣọ àgùntàn. Gbà tí olórí olùṣọ́ àgùntàn bá dé. Bá sì farahàn. Tó bá farahàn sá. Ẹ yóò gba adé ògo. Ìgbà yẹn ló máa gba adé ṣùgbọ́n bó bá balẹ̀ jẹ́ kí olórí olùṣọ́ àgùntàn tó dé ẹgbàá ló máa yọ tiẹ̀ sáà lórúkọ jésù a ò ní jẹ̀bi ìpè. àmín jésù. second peter two nine gbọ́ mi wọ́n fún ẹ ní àwọn apẹ̀lẹ́sọ̀ kan tí a ò dìsá ó ní ẹ̀yin ní ìran tí a yàn orílẹ̀-èdè mímọ́ olú àlùfáà ènìyàn ọ̀tọ̀ ṣé ìwọ iná kàwé first peter two verse nine. Mm. ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn. ṣùgbọ́n ẹ̀yin ìran tí a yàn olúwàlùfà olúwàlùfà orílẹ̀-èdè mímọ́ orílẹ̀-èdè mímọ́ ènìyàn tọ̀ ènìyàn tọ̀ kí n kò fẹ́ láì ńlá ẹni tó pè jẹ́ ìkóhùn òkùnkùn hàn. tún ìbẹ̀rẹ̀ kà kí ẹ̀yin kó lè ṣe kí ni kó lè fi ọlá ńlá ẹni tó pè yín jáde láti inú òkùnkùn sínú ìmọ́lẹ̀ kí ẹ lè fi ọlá rẹ̀ hàn ìjẹ́ òun fi ọlá Jésù hàn ní oṣù october yìí ẹni mélòó ló ti wàásù fún how many lives have you touched ìwọ kọ́ ni wọ́n pè wọlé nífẹ̀ẹ́ mi ni wọ́n pè ṣèpé tó o máa ń sọ nìyẹn ẹ gbá ẹ wọ́n bá ẹ rẹ sínú Atari? wàá jẹgba you better wake up ọ̀pọ̀lọpọ̀ yín tó ń sùn ẹ lọ jí ó mọ́lẹ̀ tó máa mọ́ ní ọ̀la o gbogbo wa la pè sínú iṣẹ́ ìjèrè ọkàn. agbára tá a sì fún ọ lọ́jọ́ tó gbàgbọ́ torí Jésù promise wa ní ẹ̀mí mímọ́ gbogbo àdàlá ní ó kọ yàtọ̀ síra ni ó ní ẹ ó gbàgbọ́ àgbà tí ẹ mọ bàbà lẹ́yìn agbára náà àtẹ̀mọ́ yẹn kí ló fi ṣe ṣe sáà thirty five ló ní kó má fi kà <laughs> bẹ́ẹ̀ bá gbàdúrà báyìí I always notice by the time we call prayer points in the church tí bá sọ pé olúwa prayer point tó bá ti ní ṣe pẹ̀lú ìjọba ọ̀run àbí agbára láti ṣiṣẹ́ fọlúwa people pray it secondarily but tí wọ́n sọ pé yes ìyá ilé bàbá mi tó ń yọ mí lẹ́nu tó di ògo mi mú wàá rí àwọn ènìyàn wọ́n máa ga ẹsẹ̀ báyìí wọ́n máa múra ẹ̀jà because ibi tó ń fi pé importance wà ní and these about to tí ọlọ́run lè kàkà báyìí tó bá kúrò láàrin ìṣẹ́jú kan if you do exploits for his name. Let us revisit our areas of concentration in Christendom. Àwọn ibi tí a concentrate lé motive wa mission wa ó wrong. Ẹ jẹ́ ká revisit ẹ̀. Àwọn kankan tí a rò pé ó important kò important sọ́nà. N tó important sọ́nà ni iṣẹ́ tá a pè wá sí láti jèrè ọkàn. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Ó nílò agbára láti ṣe ẹlẹ́rìí. Wọ́n pa ọkàn ẹlẹ́rìí Jehovah ní Nàìjíríà. It will amaze you pé ọ̀pọ̀lọpọ̀ ló máa rí ìjọba ọ̀run wọ̀ ju àwọn pastors lọ. You know why? Why, sir? Because they are going from door to door to preach Jehovah. And either you like it or not, tó bá reach out sí fifty people in a day ó tún jẹ́ ní méjì ẹ̀sà wọ́n á rí convert. bẹ́ẹ̀ sà. tó bá dẹ̀ ti lè convert ẹni méjì in a day inú ọlọ́run a máa ṣe kí ni a máa dùn ìwọ kẹrin fi wọ́n ṣe ẹ̀yẹ pé àwọn Jehovah Witness wọ́n ń bọ̀ palẹ̀pọ̀ ẹdẹ gbàm pé wọn ò mọ Jésù ìdájọ́ di ọ̀run. If you are not winning soul for his kingdom, then your faith is questionable. Look 10. Ẹ jẹ́ ká wo nǹkan tí Jésù sọ fún wa. Ó rán àwọn kan níṣẹ́ to go and make exports. Let us see what happened to them. Lẹ́yìn kan wọ̀nyí. Lẹ́yìn kan wọ̀nyí. Olúwa sì yan àádọ́rin ọmọ ènìyàn mìíràn pẹ̀lú. He appointed seventy. Ó sì yan wọn ní méjì méjì lọ ṣáájú rẹ̀. He sent them out in twos. Sí gbogbo ìlú yes. àti ibi tí ohun ti karẹ̀ yóò gbé dé. ó ní ẹ máa lọ káàkiri gbogbo ìlú tí ibi tí máa dé àti ibi tí mi ò ní dé ẹ lọ. ó sì fún wọn pé ìkórè pọ̀ mm. ṣùgbọ́n àwọn alápèsè kò kò tó kàn án. bẹ́ẹ̀ni. nítorí náà mm-hmm. ẹ olúwa ìkórè. yes. kó lè ran àwọn alágbàṣe sínú ìkórè. ká dáadáa. ẹ mú ọ̀nà yín pọ̀. ẹ mú ọ̀nà yín pọ̀ ṣàwò èmi rán yín lọ bí ọ̀dọ́ àgùntàn. mo rán yín lọ bí ọ̀dọ́ àgùntàn sí àárín ìkòkò ẹ má ṣe mú àṣùwọ̀n. ẹ gbọ́ ìtumọ̀ yẹn sà so how can you say pé o lè lọ preach ibi kankan má bàa pa ẹ jẹ ó ní mo rán yín lọ bí ọ̀dọ́ àgùntàn sí àárín ìkó ìjà bí ọ̀dọ́ àgùntàn dára kó dé àárín àwọn ìkókò ìkúdé nìyẹn bọ ohun tí Jésù rán ẹ hmm. you must be ready to die for this cause if you are not o ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹlòmíà dẹ̀ róòtọ́ kò ní lè sọ ní àmì lè jẹ́ kí wọ́n pa mí ẹ sà be ready to die for the truth ẹni tó bá ń wá ẹ̀mí ẹ̀ láti gbàlà á padà sọnù ẹni bá sọ ẹ̀mí ẹ̀ nù torí Kristi á padà rí ihe mo yín lọ bí ọ̀dọ́ àgùntàn sí àárín ìkokò yes. ẹ má ṣe mú àṣùwọ̀n. ẹ má mú àṣùwọ̀n ẹ má ṣe mú àpò. ẹ má mú àpò. tàbí bàtà. ẹ má mú bàtà sà. má sì ṣe kí ẹnikẹ́ni ní ọ̀nà. ma it is no time for greeting that is why ìgbà mi bí n bá lọ kórè I get pissed off when people start greeting ẹnìkan bọ̀ ní church kò tí ì lọ sínú pẹpẹ kó forí balẹ̀ ó ti ké èèyàn bíi fifty ó tí ì lọ kí ọlọ́run iná. yes. ní ilé kílé tẹ́ ẹ bá wọ̀. ilé kílé tẹ́ ẹ bá wọ̀ sà. kí ẹ wí pé àlàáfíà. ẹ ṣe àlàáfíà àlàáfíà. ẹ sọ pé àlàáfíà. àlàáfíà. bí ọmọ àlàáfíà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sà àlàáfíà máa àmàgbàgbé bí ò bá dẹ̀ sí àlàáfíà yá padà sí ọ̀dọ̀ yìí sáré kọjá mi mú lọ. ní ilé kan náà ní kẹ́hìnkí ó sì gbé. ibi tẹ́ bá wà ní kẹ́ wà. kí ẹ máa jẹ kí ẹ sì máa mọ ogóhùn tí wọ́n bá fún yín. anything they offer you ẹ jẹ. nítorí ọ̀yà alágbàṣe tòsí. torí ọ̀yà alágbàṣe tòsí. tòsí ẹ má sì ṣe láti ilé dé ilé. ẹ má ṣe ṣí. ẹ má ṣe ṣí. láti ilé dé ilé. dé ilé don't go from house to house pé oh, mo ti gbé bí lẹ́ni mo tún fẹ́ lọ sí ọ̀hún yẹn mo tún fẹ́ lọ sí ọ̀hún yẹn kì í ṣe pé kó má lọ preach o má ṣe ọ̀rọ̀ yẹn túmọ̀ ẹ má ṣe ṣí láti ilé dé ilé kí ó kókó lọ jẹun bí kò jẹun bí kò jẹun bí kò jẹun bí ìyẹn kọ́ ló ń sọ so ẹ má ṣe ṣí láti ní ah mo ti wá sókè gbàlà lénìí ah àṣekórè ó dùn ah màá bá ọ ṣe o three months lókè gbàlà ọlọ́bí ẹnu ó dàbí kádùn ah n ò ṣe dáadáa ó ju ọ̀dọ́ nífẹ̀ẹ́ ní Zion ah ọ̀bọ̀ nífẹ̀ẹ́ mi yẹn ìwàásù ẹ ti gbóná jù jẹ́ kí n lọ sí metro ó tún lọ metro ah bí ètò láìpẹ́ yẹn tún ṣe ó tún dọ̀dọ̀ Akínyẹ̀dé ó tún kúrò ńbẹ̀ ó tún di lúlì from lúlì ó di májẹ̀mú ẹ má ṣe ṣí láti ojúlé di ojúlé kábíyèlì. Hmm, àti ní ìlúkìlú tẹ́yìn bá wọ̀. ní ìlúkìlú tí ẹ̀yin bá wọ̀. tó bá sì gbà yín. bí wọ́n bá gbà yín. ẹ jẹ ohun tó bá gbé ká wájú yín. ẹ jẹ ohun tó bá gbé ká wájú yín. ẹ sì mú àwọn aláìsàn tí ń bẹ nínú ìwẹ̀ lára. àwọn aláìsàn tí ń bẹ níbẹ̀ sà ẹ mú wọn ní ara dá. ẹ sọ fún wọn pé ìjọba ọlọ́run kò dẹ̀dẹ̀ sí yín. now this is the anchor of the reason why they were sent out. ẹ sọ fún wọn pé ìjọba ọlọ́run kò síbẹ̀ ẹ ronúpìwàdà torí mẹ́sẹ̀gì tá a fi rán ẹni. and this seventy went in verse sixteen and seventeen hear the report. ẹni tó bá gbọ́ tiyín. ẹni tó bá gbọ́ tiyín. ó gbọ́ tèmi. ó gbọ́ tèmi. ẹni tó bá sì kọ̀ yín. ẹni bá kọ̀ yín. ó kàn mí. ẹni bá gbọ́ ọ̀rọ̀ mi láàárọ̀ yìí gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ló gbọ́ bó bá nílé ìfẹ́ mi kàn sọ tiẹ̀ ọlọ́run ló ń bá wí. kàwé ẹni tó bá sì kọ̀ mí. ẹ bá kọ̀ mí. ó kọ̀ ẹni tó rán mi. ó kọ̀ ẹni tó rán mi o. àwọn àdọ́rin náà sì fi ayọ̀ padà wá pé. àwọn àdọ́rin náà sì fi ayọ̀ padà wá pé. olúwa olúwa. àwọn ẹ̀mí èṣù ti lè forí balẹ̀ fún wa. àwọn ẹ̀mí o gbogbo agbára ẹ̀mí òkùnkùn wọn tẹríba níwájú ẹ láàárọ̀ yìí. àmín jésù. àwọn ẹ̀mí òkùnkùn tẹríba níwájú wa. ní orúkọ rẹ. yes. ó sì fún ọ pé. ó wí fún ọ pé. èmi rí sátani. mo rí sátani ṣubú ní òkèdè yes yes yes kíyèsí èmi fún yín ní àṣẹ láti tẹ ejò àti àkéèké mọ́lẹ̀ àti lórí gbogbo agbára ọ̀tá àti lórí gbogbo agbára ọ̀tá kò sóhun kóhun bí ó ti wù kí ó ṣe tí yóò pa yín lára ṣùgbọ́n kí ẹ má ṣe kí ẹ má ṣe yọ̀ sí èyí. ẹ má ti yọ̀ pé. pé àwọn ẹ̀mí foríbalẹ̀ fún yín àwọn ẹ̀mí òkùnkùn foríbalẹ̀ fún yín ṣùgbọ́n ẹ kúkú yọ̀ pé ẹ yọ̀ pé akọ̀wé orúkọ yín ní ọ̀run. and that is the ultimate goal. So whatever you do on earth, mighty yo, yo, be akọrúkọ ẹ sí joba ọ̀run First Corinthians twelve verse four mo ti fẹ́ parí iṣẹ́ tí a rán mi iṣẹ́ tí a rán ẹ joba ìjèrè Oluwa sí ìjọba ọlọ́run olúwa kan ní kí n rán wa létí láàárọ̀ yìí ni because ọ̀pọ̀lọpọ̀ láti lose focus àti gbàgbé go back to the table Go back to the board. Go and research. Why am I a Christian? What am I doing in the church? Why am I called a worshiper? What am I called to do? You are called to win souls for Christ, to win souls for the kingdom of God, and to do exploit. Yes. Ǹjẹ́ onírúurú ẹ̀bùn ni ó wà? Onírúurú ẹ̀bùn ló wà. Ṣùgbọ́n ẹ̀mí kan náà ni. Ẹ̀mí kan náà ni. onírúurú iṣẹ́ ìránṣẹ́ ló sì wà. onírúurú iṣẹ́ ìránṣẹ́ ló wà. lọ́wọ́ náà sì ni. bẹ́ẹ̀ ni sà. onírúurú iṣẹ́ ni ó sì wà. ṣùgbọ́n ọlọ́run kan náà ni. ni. ẹni tí ń ṣiṣẹ́ gbogbo wọn nínú gbogbo wọn. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ṣùgbọ́n a fi ìfihàn ẹ̀mí. a fi ìfihàn ẹ̀mí. fún olúkúlùkù ènìyàn. láti fi jèrè. aleluya. aleluya. ẹ̀mí tó ń lo ẹ̀yìn bó o bá ti fi jèrè ẹ̀mí yẹn gan ló máa pa ẹ́. bẹ́ẹ̀ni o. a fi fún ọ láti fi jèrè that is the purpose. Mark sixteen fifteen ibi ẹni mo dúró sí ẹ̀mí tá a fún ọ yẹn lọ fi jèrè èdè tó ń sọ is useless tó o bá fi jèrè ọkàn gbogbo ẹni tó ń sọ èdè tí ò ní ìtumọ̀ ó kàn fẹ́ sí ara ẹ̀ múlẹ̀ ni you are not edifying the church but fi èdè yẹn fi jèrè àyà yẹn fi jèrè àwọn kan máa ń fi àyà jèrè because torí àyà làwọn kan ṣe wá church sa hmm. tó bá gbọ́ báyìí àná sírí mm, nana Ah, wá ní ah, ó máa ń dùn mọ́ mi bí mo lè kíní kan ṣe máa ń ṣe yẹn wá dẹ̀ wá church nípa bó ṣe ń wá àyà ló gbé wá tó bá bá ọ̀rọ̀ pàdé. bẹ́ẹ̀ni. ẹlòmíì onígangan ló gbé wá á bá ọ̀rọ̀ pàdé fi nǹkan kan fààyàn kan náà wá ìwọ náà fi nǹkan kan fààyàn wá wájú Jésù ọ̀pọ̀lọpọ̀ ló máa wá wájú ẹ̀ tó máa bá nǹkan mi pàdé wá dẹ̀ rí ìgbàlà àti ìjèrè ọkàn so ẹ̀bùn tá a fún ọ orin tó ń kọ yẹn do you know is a source of bringing people to Christ. bẹ́ẹ̀ni sá. ẹlòmíì torí choir our church ẹlòmíì torí orin our church torí èdè ẹlòmíì wá torí ẹ̀mí ẹlòmíì wá ohun táwọn èèyàn ń ṣàfẹ́rẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ torí tó bá mọ bẹ́ẹ̀ lómi ṣe fẹ́ láìka àti sọ èdè tá à ń sọ yìí ó máa yà á lẹ́nu. á dẹ̀ torí ẹ̀ wá ọlọ́run ọ̀rọ̀ á dẹ̀ bá pàdé ó kan àyà á dẹ̀ ṣí bíbélì á wọnú ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run á padà yìí o ti jèrè ọkàn náà nìyẹn fi ẹ̀bùn tó nìyẹn fi jèrè ọkàn yes fifteen. ó sì wí fún wọn pé ó wí fún wọn pé lọ sí gbogbo ayé this is the mandate iṣẹ́ tó lọ́rùn wa ni ẹ lọ sí gbogbo ayé. kẹ́sì máa wàásù ìrere fún gbogbo ẹ̀dá. ẹ máa wàásù ìrere fún gbogbo ẹ̀dá. ẹ tó bá gbàgbọ́ ẹ tó bá gbàgbọ́ tá bá baptisi rẹ̀ tá bá baptisi rẹ̀ yóò là yóò là ṣùgbọ́n yes ẹ tí kò gbàgbọ́ ẹ tí kò gbàgbọ́ yóò jẹ̀bi. ó ti tó so go ye to the world and preach if you call yourself a christian today òun fíìlì form immigration wọ́n ní christian what is your belief oníwọ̀ christian once o ti kọ christian sí o gbọ́dọ̀ jèrè ọkàn the moment you hear that name christian you must win so n tí a bá wa sọ ní àárọ̀ ènìyàn jẹ́ ká tẹríba fún àdúrà olúwa ọlọ́run bàbá ló wa sọ mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ òótọ́ ni mo gbàgbé pọ́pọ́sì christianity the spirit will win souls for your kingdom let that spirit come upon me begin to pray if there's any week that you are unable to touch lives something is wrong with you every week you must touch somebody's life every week begin to live a burning life for the kingdom of God. So that any day you are unable to touch life, oh, tell the rest. If I'm unable to intercede for someone in a day, kí n má rọrùn sùn. Pé ah, ah, kára ẹ má no, I need to touch life. I need to check on somebody. Kó wá máa pé fóònù káàkiri, àǹtí ṣe wà ókè your, by the time you begin to hear some people, I'm okay, they need counseling, you need to reach out to somebody. There are people dying every day. People are depressed. Àwọn èèyàn ń wá Kristi lójoojúmọ́. Ìwọ́dẹ̀ gbé Kristi sínú òfin àwọn ènìyàn. Ìmọ́lẹ̀ yìí tàn. Olúwa agbára láti tàn ìmọ́lẹ̀ yìí fún ayé rí. Jẹ́ kó gbọ́ inú mi bá bá Olúwa sọ̀rọ̀. mo lọ sí òpin jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. olúwa gbọdọ̀ pẹ́ lọ́wọ́ rẹ láàárọ̀ yìí fún orí ọ̀fẹ́ àti àǹfààní èyí tí mo rí wá gbà níwájú rẹ láti jẹ́ ọ̀kan lára àwọn tí yóò tàn mọ́lẹ̀ fún ìran yìí nípa ìrere ọ̀rọ̀ yín bàbá ọ̀rọ̀ náà láti sọ àsìfúrúgbìn rẹ̀ sí ọkàn àyà àwọn ènìyàn olúwa àwa ti sọ ọkàn ọba ń ní ọwọ́ yín Father I pray that you will explain better these words in their heart in the name of Jesus amen ọ̀rọ̀ náà èyí tí wọ́n gbọ́ jẹ́ amen àkókò ìmúṣẹ tó bá tó láti mú ọ̀rọ̀ náà ṣẹ. olúwa agbára ìmúṣẹ jẹ́ kó bọ̀nú ayé wọn lọ. the power to do exploit let it come upon them. Amen. agbára láti tọ̀mọ́lẹ̀ fún àwọn ènìyàn olúwa jẹ́ kó wọnú ayé wọn. òpinrẹ́ ìje rẹ láyé ò ní jẹ̀bi àṣẹ ọ̀run balẹ̀ jésù olúwa wa. Amen. Amen. Amen. Praise the name of the Lord. Hallelujah. Offering time. blessed time. Let us package our tithe and offering. If you're looking at me now and you want to pay your tithe to the ministry of God through this church, you can sell it or you use Cash App 202 600 6222. You can pin the number there. Let us begin to bless our offering. Begin to bless your offering. Begin to bless your offering. In Jesus' mighty name, we have prayed. Amen. Heavenly Father, we want to bless your name once more this morning for your graciousness, your love, your tender mercy over our lives. Thank you for your children. We bless their tithe, their thanksgiving, and their offering this morning in the name of the Father. Amen. In the name of the Son. Amen. In the name of the Holy Spirit. Amen. And we pray that the Almighty God will replenish your person in the name of Jesus. Amen. Thank you, Father, for you've answered. Thank you, In Lord. Jesus' mighty name, we have prayed. Amen. Amen. Amen. In Jesus. Praise name. the Lord. Hallelujah. Let us bring the service to a close as we say the closing prayer. Begin to pray, commit the week into the hands of the Lord. Commit everything you will do this week into the hands of the Lord. Pray that the Lord Almighty should open doors of blessings for you in everything you do. Bring your prayers to an end. In Jesus' mighty name, we have prayed. Amen. Heavenly Father, we bless you once again. Thank you, Lord. We thank you for this service. Thank you, Lord. We thank you from the beginning to the end. Thank you, Lord. Take all the glory in the name of Jesus. Amen. As we'll be going to our various homes and to rejoice with other church members having anniversaries today, lead us through. Amen. God and guide us. Amen. Bí a ti ń lọ, máa Amen. wa lọ. Àmín Jésù. Ọwọ́ agbára yín Amen. máa ṣáájú wa. Àmín Jésù. Má ṣe kọ̀ Amen. Àmín. Ọ̀sẹ̀ yìí kó dára fún wa. Àmín. Ìdáwọ́lé Amen. kó yọrí sí rere. Àmín. Ká láyọ̀ ká lè máa yàn. Àmín. Jésù Olúwa wa. ko yori si Amen. Àmín. ka le Amen. lórúkọ Amen. Amen. Amen. Mẹ́ta mẹ́ta. Hallelujah. Hallelujah. Hallelujah. Hosanna, Hosanna, Hosanna. Iye, iye, iye. Ẹ ṣàlàáfíà. Àlàáfíà. Ẹ ṣàlàáfíà. Àlàáfíà. Ẹ ṣàlàáfíà. Àlàáfíà. Yeah, listen to this announcement. Uh, we want to use this medium to thank everybody that attended our anniversary last Sunday. CNS of Zion, USA headquarters, we had our uh, eighth anniversary last week, Sunday. We want to thank you for coming to celebrate with us. We appreciate your support financially and spiritually, and we pray that the Lord Almighty will bless you in return. Amen. Uh, also, uh, the next Good Morning Jesus will be celebrating the Thanksgiving. Uh, so if you are privileged to be in town, join us. Take out your Dubai tí ọlọ́run bá wa ṣe ọjọ́ yẹn ní ọjọ́ ayọ̀ so join us on first Saturday in November the Lord will bless you Amen. and also I use this medium to do shout out to my daughter my lovely daughter my first fruit blessing Akitimayi that is celebrating her birthday today I pray that the Almighty God will bless you in all you do Amen. and you should be a blessing as your name sounds says blessing you'll be a blessing to your generation in the name of Jesus. Amen. Everywhere you go, you shall be called blessed. Amen. Ọlọ́run yóò Thank you. God bless you. Have a blessed week. It is well with you.